لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله رب الأرباب ومسبب الأسباب جابر الذنب وقابل التوب شديد العقاب نحمده ونستعينه ونستغفره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 ọba yìí náà ni ọba gbogbo àwọn ọba ọba yìí lọba tí ẹ máa ń ṣe nǹkan nírọ̀rùn fún yàn àti sábàbí tí ó fi rọrùn bọ́lá ọba fẹ́ fi hàn sáàlì jẹ́nà yóò ti kádàrá rẹ̀ àwọn àwàtẹ́yìn ogun tí ó fi wá wà lè jẹ́nà musabbibul asbab yóò tún wá sí àwọn okùnfà yìí náà nírọ̀rùn ọba tí sàfúríjì ni kò sí kan téèyàn ṣẹ̀ tọ́lọ́wọ́n bá aláwọ̀ lè fẹ́rí jìyàn tí kú ọba ti dé kò sí ẹ̀ṣẹ̀ ń ọba yìí kọ́bílì táwò ọba tí ma ń retí ẹni tó fẹ́ túbá ni tóun náà rẹ́dì láti fẹ́rí jì ọlọ́mọsá fẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan wájú wá ṣẹ̀dí ẹ̀ ìyá rẹ̀ lé o kọ́lọ́n kọ́ wọlá àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá kọ́lọ́n kọ́mọ̀síwá ní ọmọ aná kọ́lọ́n mísà ìsíwá lọ́mọ àlìjánà gbogbo àwọn iṣẹ́ àlìjánà táwa ṣe kọ́lọ́n mísà ìsírọ̀rùn fún wa iṣẹ́ iná téèyàn fi ń wọná ọlọ́run kọ́lọ́n wọn mọ̀jọ ọrọ̀rùn fún wa láti ṣe kọ́lọ́n wá fàánú rẹ̀ kó fi fi wá sàlìjánà gbogbo iṣẹ́ eré tá ń ṣe abẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala kọlọ mọ́ṣẹ́ ìgbà fún wa ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa a ti sọ̀rọ̀ aljanna ní halkọ̀ tí yọ kọjá kò ní dáa ká mú apá kan ká má sọ̀rọ̀ nípa apá kejì apá kejì tá a òun náà ni annar wa a'maluha iná ọlọ́run àtàwọn iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn fi máa ń dọ́ máa ná iná ọlọ́run àtàwọn iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn máa fi ń dọ́ máa ná kìí ṣe láti dẹ́rù bà wá àbí láti kó ìpayà sínú ayé wa bí ìbá jẹ́ pé láti lè bá a máa fura láti lè bá ronú pèwàdà kọjọ́ tó lọ orí màláyíká kú bá ti dé ọjọ́ ti lọ́nu jama ẹdí ń padà lọ lè ṣe òsìn tí ń jẹ́bẹ̀ má jama ọlọ́mọdé adọ́rùn mọ́tọ́ ayọ́mọ̀yá mi nínú ẹ̀sìn wa annaru adábùláhì lilkafirina walmunafikini wal'usati wal'usati minal mu'minin sẹ́rí ọlọ́run ọba ọdá iná ó wá fi ìyà síbẹ̀ irinṣẹ́ kan ni iná nínú irinṣẹ́ tọ́lọ́run máa fi jẹ̀yàn yà òun ló sì lágbára jù náà fi ní kódà kéèyàn máa fi ná kéèyàn máa fi jẹ ọmọ àlàkejì yíyà ẹmu ẹdìẹ sùn kò sínú Islam tó bá pààyàn ẹ̀yà pa ni kìí pẹ́ sùn ọlọ́run ọba aláàníkan òun náà lọ́ba tó níná òun nìkan náà ló sì ṣe ní irinṣẹ́ tó wọ́n fi di àwọn èèyàn yà iná táwí yìí àwọn àwòlọ́lọ́n fẹ́ kó síbẹ̀ alákọ̀ọ́kọ́ lèlè káfírí àwọn abọ̀rìṣà àwọn kèfèrí àwọn mẹ́ta lọ́kan àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọrin àwọn tí wọ́n ń bọ èèyàn tí wọ́n ń bèsù tí wọ́n mú tọ́lọ̀ ń dá ní ọlọ́wọ̀n ọba wọn ọlọ́wọ̀n ọba láwọn tá a fẹ́ kú síbẹ̀rẹ̀ ọlọ́mọsọ wọn kẹfẹ́ rí o wọ́n ni munafikin lẹ́yìn náà làwọn kẹfẹ́ rí bọ̀tà ń pa àwọn munafikin nítorí pé àwọn ń wá mọ́ṣáláṣí wọn ò sì kúrò níbi ìbọ̀rìṣà àtẹgbéyàwó kèfèrí làwọn náà àmọ́ Ọlọ́run kà máa ń pè àwọn ní mùnáfìkì nítorí pé à ń rí wọn bí wọ́n tún rí wọn ní ọ̀hún kọ́lọ́mọ́ fi wá sínú wọn ó ti tán síbẹ̀ wàláhì kò tán síbẹ̀ ìbílẹ̀ rú ti máa báyìí wal usati minal mu'minin àwọn olùgbàgbọ́ òdodo tí ìmánì wọn kàkè tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n ń kírun tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n ń ṣeré àwọn náà wà ń bẹ̀ àmọ́ á padà yọ àwọn kú ń bẹ̀ tọ́lọ́wọ̀n ọba fẹ́rí jì wọ́n lérí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí wọ́n ṣẹ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ ńlá tí ìṣẹ́ bọ́ sáàmù pé àwọn lẹ́bọ tí wọ́n ti yanjú ìsìláàmù ẹ̀sìn kan ni gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn ìsìláàmù olóòṣà ni wọ́n ẹ̀rí pé tí wọ́n ń bọ kò ní jẹ́ ọlọ́run nítọ́lọ́run dání ọ̀jẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n fẹ́ wọnú náà yìí òun náà làwọn tó jẹ́ pé ọlọ́run ò ṣàforíjìn fún wọn àbáwọn náà wọn ò wá foríjìn lérí ẹ̀ṣẹ̀ wọn kan tó jáde láyé láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àbí ńláńlá tí ìṣẹ̀bọ̀ bóyá ọpá àyàn rí bóyá ń ṣe ìyá rẹ̀ àti bàbá ẹ̀ bóyá ó lù àwọn èèyàn jìbìtì bóyá ó ṣe ṣìná bóyá ó mutí àmọ́ nígbàgbọ́ náà ọlọ́run ọba ń sì ń wọ́n láwọn tá a wí náà àwọn tá a wí yìí wọ́n láwọn tá a wí yìí ọ̀rọ̀ wọn wà lọ́dọ̀ ọlọ́run insha agafara lahun tó bá wọ ọlọ́run kò lè feríjì wọn ní ardul mahshar ibi tá a ti láti pàdé yẹn bọ́lá wọn bá wá feríjì wọn yóò fi wọn sínú ná yóò ṣe wá mú wọn kó ń bẹ́ẹ̀ èyí táwa bẹ lọ́wọ́ bá ní pé kọ́lọ̀mọ́jà wà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́jà wà nínú kèfèrí mọ́jà wà nínú mọ̀náfìkì mọ́jà wà nínú àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́wọ́n òfèríjì kan tó kú nítorí ẹlòmí ọlọ́wọ́n bá ayọ̀ndá ẹ̀ bin náàrù ìní ìgbàgbọ́ pé iná wà mínú àkídà ti hàlù súnà ti wàlì jama ọ wà nínú àkídà àwa tá à ń ṣe súnà tá à ń tẹ̀lé ànábùwà Muhammad lódodo àgbà pé iná wà nígbà míì gan tí a bá jí lóru báyìí ẹ̀rù iná ni ó bá àyàn tẹ́yìn ó fi jí ìpè ọlọ́run lẹ́ni tí máa ń jí lóru ò ní wọná á jẹ́ ń forun tì yọba pa orun tì yọba lọ lè ṣe náà fìlà ẹ̀yọ́ miami mu'addatun wọ̀kúlẹ̀kọ̀t ọlọ́run ti dá ọlọ́run ti dá iná iná ti wà kìí sí pé wọ́n sẹ̀ dá iná ọlọ́run ti dá wọ́n yẹ tẹ̀ntẹ́sìlú mẹ́ta àmúrò ha rọ̀bù ha ń retí nígbà ọlọ́run fẹ́ pàṣẹ fóun kó wọn bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ni fàyàntálùkù ilẹ̀ káfàrà ti wà lọ́sọ̀t àwọn àwọn olófẹ́ jó wọ́n fẹ́ jó àwọn kèfèrí àtàwọn tí wọ́n jẹ́ mùsùlùmí mùmìnì tọ́lọ́run ọ̀sàforíjì lérí ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ tó yàtọ̀ sẹ́bọ kan tó jáde láyé wọ́n ní àwọn tí ó wọná àwọn lọ́pọ̀jù àwọn tí ó wọná pọ̀jù jama wọ́n pọ̀jù àwọn tí ó wà lè jẹ́nà lọ wọ́n ní tí àwọn màláíkà bá kó àwọn bí ọgọ́rùn jọba yìí astafula ẹgbẹ̀rún tí wọ́n bá kó ẹgbẹ̀rún jọba yìí èèyàn kan nínú ẹgbẹ̀rún yẹn ni wọ́n wà lè jẹ́nà náírà 99 tó kù ọmọ náà wọ́n jẹ ibi wọ́n kọ̀ dé ibi wọ́n pọ̀ dé ibi ọ̀yá ibu one thousand síbí o ẹnìkan péré wọ́n rí yọ ń bẹ̀ lọ́mọ àdìjọ́nà àbí ọ̀bá wa rí bẹ́ẹ̀ ẹ wo wàtá ń wù ẹ wo ń tá ń ṣe èdè yìí àti gbogbo àgbáláyé ọlọ́run ni ẹ lọ bí àlà lọ ọlọ́run ni ẹ má ṣe yìí á ní ni ẹ má ṣe gan láṣẹ kíní ni láṣẹ. àbáwá Abu Hurairah radiyallahu anhu qala ó ní wọn lọ anabi sọ fáwọn pé lamma khalaqa Allahu ta'ala al-jannata wan-nar wọn lọ anabi sọ pé ńgbà tí Ọlọ́run bá dá iná àti àlìjánà tán arsala Jibrila ila al-janna Ọlọ́run bá wá rán Jibril ọ̀ràn píkọ́lọ̀ lè wo àlìjánà tó ń kọ́kalẹ̀ wa qala tí mo fi síbẹ̀ fáwọn tí ó wọ̀ lọ́lẹ̀ wò ó fiha fadhahaba fanadara ilayha Jibrilu sì débẹ̀ ó rí gbogbo gbádùn táwọn nínú àlìjánà wa ila fi pèsè sínú rẹ̀ a ọwọ́ àpàdà lọ́lẹ̀ bọ́lọ́wọ́ bá rẹ̀ faqala wa izzatika ìwọ̀n sọ fún ọlọ́run pé ọlọ́run mo fi tútóbi rẹ̀ la yasma'u biha ahadun illa dakhalaha ẹnìkan ò gbọ́dọ̀ gbọ́ ìròyìn àlìjánà yìí àfi kó wọ bẹ̀ fa amara bil jannati fa ufat bil makari ọlọ́wọ́n bá ní àlìjánà náà kí wọ́n fi gbogbo nǹkan tí ẹ̀mí èyí fẹ́ ṣe kí wọ́n fi rọ ká àlìjánà náà ló sì jẹ́ pé gbogbo ṣé àlìjánà kò ṣe ìtọrọrùn bá a ṣe jòkólẹ̀ ní hálùkọ̀ yìí tó yẹ ká máa sinmi lé táwa gbọ́rọ̀ ọlọ́run ọba yìí kò rọrùn àwọn míín sùn lọ́wọ́ báyìí irun ọ̀rọ̀rùn àwẹ̀ ọ̀rọ̀rùn sàkà ọ̀rọ̀rùn sàárà ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ nìkan bá bùn ọ lówó má rò pé kò sí tí òun ṣe mọ́ o ọ̀pá tiẹ̀ tì ìwọ̀n yanjú titiẹ̀ iṣẹ́ tẹ̀mí kórìíra òun ni wọ́n fi rọ kiri káàlì jọ́nà fọkọ́lá ọlọ́run wá sọ fún Jibril farijẹ́ ọyá padà lọ fanzur ilayha lọ́lẹ̀ wà àlìjánà náà wà ilá máa adẹ́tò lè áàlìhà fi hà kọ́ wá wọn tèmi ọlọ́run bá tí mo fi síbẹ̀ tún wò fọkọ́lá fanadọ́ra ilayha Jibril ọlọ́run wá rí òun tuntun wò pé áá ah, ah, ìgbádùn yín pọ̀ sọmọrọ́jà fọkọ́lá lẹ́yìn náà ọwá padà wá bọ́lọ̀ wọn bá oníwà ìzátìkà títóbi wọ ọlọ́run laqad khashitu alla yadkhulaha ahadun á ẹ̀rù tí ń bà mí èmi Jibrilu ni pé àwọn iṣẹ́ ìjọsìn tó àwọn fi rọ́kiri káàdì jánà yìí bọ́yá lẹ́nìkan wọ̀bẹ̀ àmọ́ lẹ́ni tí ó máa dìde lóru àmọ́ lẹ́ni tí ó máa tọrẹ àmọ́ lẹ́ni tí ó máa ṣàánú ọkọ tí ó máa ṣàánú ọmọ tí ó máa ṣàánú aládùúgbò tí ó máa ṣe dáadáa sáwọn ẹranko tí ó ma gbọ́rọ̀ sólẹ̀ lẹ́nu tábàtí ní ọlọ́run sọ ànábì sọ tó ní ẹ̀wọ̀n ṣe tán ọlọ́run tó wá sọ pé fún ma arísálẹ̀ náà ànábì tó wá sọ pé ọlọ́run tó wá sọ fún jìbìrìlù pé ọya wá lọ ẹ̀gbẹ́ kejì lọ́lẹ̀ ewo iná lọ́lẹ̀ tó wà ń bẹ̀ nínú àwọn ìran lọ́lẹ̀ ewu àwọn ìran àyà tí mo fi síbẹ̀ tẹ́nìkan ò fi irú ìyà bẹ́ẹ̀ jẹyàn rí qala fanadhara ilayha thumma raja'a jìbìrìlì wà lọ́lẹ̀ ewu ìyà yìí ọwọ́ débẹ̀ báyìí ẹ̀rù wà ń ba jìbìrìlì ìyà tí jìbìrìlì rí tẹ́rù fi ń ba faqala wa izzatika ó wá ẹnìkan ò gbọ́dọ̀ gbọ́ròyìn náà yìí kọ́wọ́ o fàámọ́rẹ́ bíi ha ọlọ́run ọba ní ìwọ jìbìrìlì padà síbẹ̀ èmi ti pàṣẹ fàáwù fàtìbí ṣàhàwà àwọn adùn ni wọ́n fi rọ kiri ká iná kájòkólẹ̀ ká mutí kájòkólẹ̀ ká máa báyàwó yàwó láṣepọ̀ kájòkólẹ̀ ká máa ta tẹ́tẹ́ kí bàbá ẹni àtìyá ẹni ó ṣe wàhálà lérí ẹni kọ́mọ jẹun ẹni kéèyàn ọmọ dàdúgbò rú kọ́ ọmọ bànkànjẹ́ kọ́ ọmọ jalè kọ́ ọmọ pààyàn gbogbo àwọn iṣẹ́ tí ẹ̀mí máa ń fẹ́ ṣe ọmọ sọ̀rọ̀ lọ́rọ̀ láì dáa kọ́ ọ fẹ́nu bá tẹ̀yàn jẹ́ gbogbo àwọn kan tẹ̀mí fẹ́ máa ń ṣeun ká jẹ ẹlẹ́dẹ̀ ká tó ń bá ṣẹ́wó sẹ́sẹ̀ ká máa fọtí lé eré ibú ni gbogbo ìtí ẹ̀mí fẹ́ máa ṣe yìí ká máa wo ogún o gbogbo tẹ́mi fẹ́ máa ṣe yìí gbogbo ẹni wọ́n fi rọ kiri ká ibo jama iná sọmọ kọ́lá ọlọ́run wá ní ìwọ jìbìrìlù padà lọ́bẹ̀ mo ti fi nǹkan kan rọ kiri ká rẹ̀ báyìí ìdí àbúbá ń dòrò ìlà àmà àdẹ́tù lè àlè ha fi hà wá lọ lè wò wá tó wá wo àwọn ìyà ìyà ìyà ìyà ìran ìran ìyà tí mo ti ṣe síbẹ̀ fọdáhàbà fanadọ́ra ilẹ̀ ìhà jìbìrì bá lọlé wo nígbà tó débẹ̀ farọjá a lọ́ba padà wá bọ́ lọ́hún oníwà ezatika títóbi wọ́ lọ́hún ọba lakọ́dẹ̀ khashitu aláya ń jùwà mínìhà ahadùn ilá dákàdà á ọlẹ́rù sí ń bà mí wọ́ lọ́hún. ipò ìpè ìjẹ́nìkan bẹ tí ò ní wọ̀bẹ̀ ìjẹ́nìkan bẹ tí ó bọ́ tí ò ní wọ̀bẹ̀ pẹ̀lú wà táwọn ọmọ èèyàn wì táwọn ẹgbẹ́ rẹ bá ti ń pé jájọ máa ṣe ìwọ́ wàá ronú pé sọ́lọ́ ń fẹ́ táwọn ẹgbẹ́ rẹ bá ń pé ẹ á ṣe rẹ ọgbàgbé ẹbí ọgbàgbé ọgbàgbé àṣà ọgbàgbé ọ̀rẹ́ yóò wá kú Allah níwájú rẹ torí pé inna wa ịda ilayhi raji'un ọ̀dọ̀ rẹ ló ti wá ó padà sọ́dọ̀ rẹ̀ ń sífẹ́tù náàrí iná táwọn yìí ẹnìkan ò lè ròyìn rẹ̀ bí ọlọ́run àmọ́ ọlọ́run bá sọ láwọn okọ̀ oríṣiríṣi okọ̀ tọ́lọ́run sì sọ gbogbo ẹ̀ ló nítumọ̀ anáàrú láha àlùwánu àdáàbí àwọn ìyà oríṣiríṣi lọ́wọ́ ń bẹ bí mọ̀kútàlá fi sífẹ́tù wọlé asimáyín allahu akbar àwọn orúkọ àti ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fi ròyìn àwọn iná ọlọ́run minha jahannam ń bẹnu ọtẹ́jẹ́ jahannam yàtẹ̀ jahamu fi ujú rijali wan nisa ohun yóò ma bù sí ojú ọkùnrin àtobìnrin yóò ma bù sí ojú wọn tí wọ́n bá láwọn fẹ́ àwọn fẹ́ mú mi báyìí ooru omi lásán tó bá bùdó wọn lójú ojú wọn ó sì bó tòró wálẹ̀ wọ́n fi ha aládọ́ làtọ́ mbẹ́mbẹ́ ọlọ́run dákọ̀ ẹnu koran wọ́n ní kíndùn túmẹ̀ akẹ́lá tó lè yàdá wọ́n rí jí lẹ́yìn wọ́n ní ọwọ́ àtẹsẹ̀ méjèèjì ọwọ́ àtẹsẹ̀ méjèèjì òun náà ní iná làtọ́ òun máa ń rèé ni yóò rèé ìyàtẹ̀yìn ọjẹ́ tí ò ní lọ́wọ́ mọ́ tí ò sì ní lẹ́sẹ̀ mọ́ nbẹnu ẹ sakọr sakọr yìí àwọn tí ìkírun náà wọn wà nbẹ yaakulu lahma duna idom yaakulu lahma duna idom wọn ní iná sakọr ń tiẹ òun yóò máa jẹ awọ kúrò lára egun yóò máa jẹ ẹran kúrò lára egun wọn ní iná hatọma tuhatimu alìndọ́mà wọ́n ní hatọ́mọ̀ ń tiẹ̀ gbogbo ẹ̀rọ àni kùránì ó tọ́lọ̀ ń dárúkọ rẹ̀ ìtọ́wọ́n máa ń ṣe ni pé tuhatimu alìndọ́mà òun yóò bírèkì yóò bírèkì àwọn egun yẹn wọ́n tún harikul afọ́yídà yóò máa wájú ní ẹ̀mí wọ́n yẹ bukuna asahabuha wọ́n ní gbogbo àwọn èèyàn táwọn ń bẹ ẹkún làwọn máa sùn hèè hata yanfada damu títí tí omi ojú fi tán summa yabukuna dimaan lẹ́yìn ìgbà náà wọ́n máa sun ẹ̀jẹ̀ tí wọ́n yàbùkú náà alikọ́ì ẹ̀jẹ̀ náà tara ara wọn wọ́n máa wá sun alikọ́ì ẹ̀mọ̀ tán pè ní alikọ́ì ètútú ètútú tí máa ń yọ ọyún èyí ni wọ́n máa jáde lójú wọn ali jahim wọ́n pè kan ní iná jahim sumiya jahiman wọ́n nítorí torí kan fi sọ ní jahim lè anáwó azimul jamura nítorí pé jamura bẹ̀ jamura bẹ̀ àwọn ogun náà tinú jahim wọ́n ní aljamuratul wahida ogun náà kan a'adhamu mina dúnìyà ó tóbi ju ayé ìlọ ogun náà nìkan náà wọ́n kó síbẹ̀ tó tóbi dáadáa tí ó ma jẹ́ sẹ̀rí àfẹ́ni tí ó bá gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu nílé ayé tawọ́ as-sa'iru wọ́n ní bẹ́ẹ̀ náà tọ́jọ́ sa'iru launu fil adab wọ́n ní ìran ìyá kan ní sa'iru yẹn fiha alhayatu àwọn ejò ni wọ́n kó síbẹ̀ wọlé akọ́rìbù àti àwọn akéèké wọlé kùyúdù àtàwọn sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ wọ́n sàlásìlò wọlé agìláàlù àwọn sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ eríṣiríṣi wọ́n tún pè kan ní hawiya ahawiya yìí jama kọ́lọ̀n sọ níbẹ̀ wọ́n ní hawiya ti ẹ̀ bírò lehubam kànga ló kànga ní hawiya wọ́n máa dira kàmáhíyà náàrùn hàmíyà فأما ما ثقلت موازينه وفي عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية هاوية كنغاني wani kan gata wí wani ìdá odikala tifulu ya ṣíbu kọbílì an yẹsùlá wọ́n ní ibi tó jìnde tí wọ́n bá ju ọmọ tuntun síbẹ̀ yóò máa lọ́dọ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìgbà tí wọ́n bá fi balẹ̀ yóò ti di àgbàlagbà bíi seventy years tó ti hewu lórí kó tó balẹ̀ gbogbo ń tàn sọ yìí àfáà kan mọ́ ànábì ní sàlàyé wọ́n bá ní yi tó ń ṣe yìí ọwọ́ ọdá ń pé èyẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé kí náà ń fi wá ma pàtàkì àṣẹ tọ́lọ́run ṣe kíní tọ́lọ́run bá ń pa ara ara tuha gbígbóná bẹ̀ àṣàdùnmí náà rí wọ́n ó gbóná jù náà anabi ní nárukùn hádìhì anabi ní iná yín tẹ̀ fi ń dáná yìí àti iná gáàsì àti iná lé búrẹ́dì àti iná tẹ̀ fi ń dáná alẹ́tì yúkìdù ibùnú ádámà tọ́mọ anabi ádámà fi ń dá gbogbo iná ayé pátá bó ṣe tóbi tó wọn yẹ júùsì hùn mí sàbò ìnà ha wọ́n ní ìpín kan nínú sẹ́fìntì náà ọ̀run tọ́lọ́hún fi jó yẹn ni min harri jahannam júùsì an min harri jahannam adáhìlú fi hà àwọn tí ó wọ bẹ̀ yùgá yẹrù kálíkùhù wọ́n ní ọlọ́run ọba tún wọn dá ọlọ́run ó yí ẹ̀dá wọn padà líyẹ̀ zúkọl àdáàbà kí wọ́n lè jẹ ìyà yẹn dáadáa fayakunu máa bẹ iná máa ń kí báyìí masiratu thalathati ayyami lirakibi wọ́n ní ibi tí wọ́n tóbi dé gbogbo àwọn ọmọ náà ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wá sínú wọn a fi agbára rẹ̀ bẹ̀rẹ̀ kọ́lọ́mọṣẹ́wá lọ́mọ náà gbogbo wàtáwù tá fi wọ náà èyí tí ń bẹ lọ́wọ́ wa kọ́lọ́mọba wa mú kú o èyí tá a ti ṣe kọ́lọ́mọdé a ṣe wọ́n ní ọlọ́run ọba da wọn débi pé wọ́n sanra wọ́n sanra wọ́n ní masira tu salasatu ayyami èjìká wọn báyìí èjìká wọn báyìí láti èjìká sí ọrùn báyìí níbi wọ́n sanra dé wọ́n ní nǹkan gùn ẹ̀sìn tí ń sá eré yóò máa sá eré jọ́ mẹ́ta kó tó dé ọrùn rẹ̀ tí ń bá ń sáré láti èjìká ẹ̀ ẹ wo bí ó ṣe tóbi tó ẹ̀sìn tí ń bá ń sáyéré láti bí ìjìká ọmọ aná kó tó débi ọrùn rẹ̀ yóò lọ́jọ́ mẹ́ta pẹ̀lú eré ọlọ́run jù ó tóbi dáadáa kí ìyà yẹn kó lè bá wọ̀ wọ́n lá dáadáa ṣe bí bọ́dìhùn náà ló fi ń mutí bọ́dìhùn ló fi ń báyàn sùn láì ṣe ìyàwó ẹ bọ́dì yẹn náà ló fi ń gbádùn ló fi ń jẹun tí ó dáa ẹ̀yìn bọ́dì náà lọ́lọ́run fẹ́ jẹyà ọlọ́run ọba wa sọ fún wa ó ní kùlàmà nádìjà ti dùnú dùnhùn bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní kùlàmà nádìjà ti dùnú dùnhùn gbogbo ìgbà tí awọ ara wọn tí iná bá ti mú tán tọ́wọ́ fẹ́ ku egun badalinahum juludan juludan ghayraha á fún wọn ní awọ míì lèyẹ̀dúwú kọlẹ̀ adábi kíyà ẹnì kó lè bá jẹ wọn dáadáa ní ma ti ń ju bó ṣe tóbi tó náà tí ìyá bá ti jẹ́ kéegun á tún fún bọ́dì míì bí ó ṣe máa bá yínú títí. ibi iṣẹ́ òun gan yóò lò ní kòmẹ̀ ọlọ́ni fàkàláfà mi ń bá di mùkálífún àdán òṣòlá ọlọ́ni ní àwọn kan padà wá lẹ́yìn àwọn ẹni rere khalifun khalifa làwọn náà àwọn ni wọ́n rọ́pò àwọn ẹni rere mùsùlùmí náà làwọn náà jẹ́ àdán òṣòlá wọ́n máa rárun láre wọ̀tábà òṣàwà adùn owó adùn iṣẹ́ adùn gbajúmọ̀ adùn ọ̀rọ̀ wọ́n máa adùn owó adùn obìnrin adùn ọmọ yóò máa dí wọn lọ́wọ́ wọn ò ní lè kírun sásìkò fasawufa yalqa ọ̀nà gàyà ọlọ́wọ́n bá ní wọ́n ń bọ̀ wá sínú náà gáyì ṣọ́ọ̀tù Maryam aya 59 wọ́n ń bọ̀ wá sínú náà gáyì aya kan tó wọn bẹ tó tún làmọ́lẹ̀ onífàwáyé ló ń lé ní mùsọ̀lì ọlọ́run ọba ní àyè kan bẹ nínú ná wáìlù lórúkọ àyè yẹn lílì mùsọ̀lì àwọn akẹrùn ni wọ́n wà mẹ́ fọwáìlù àyè kan wà nínú ná orúkọ rẹ̀ ní wáìlù lílì mùsọ̀lì àwọn akẹrùn ni wọ́n wà mẹ́ alladhina hum an salatihim sahun àwọn tó jẹ́ pé wọ́n máa ń lọ àsìkò oorun lára wọn èkírun sásìkò àfà tí ń bá ń pé sáúnà ẹ àwọn tí wọ́n máa ń gbàgbé lérí irun ìtúkùtù ní tú o a ń sọ láti him a ń náà lọ yanjú ẹ̀ àwọn yóò máa kírun a ń sọ láti him àwọn sì máa ṣe nǹkan mi lọ wọn ò sì ní darapọ̀ mọ́ wọn sáún lẹ́mìí pé báwọn bá lọ lára àwọn padà kìí àkíkọ̀ ní jẹ́ ọlọ́n lójú kọjọ́ ọlọ́n lójú o wọláyìn kọjọ́ lójú fàwọn ìlú lílí mọ́sọ́lín ọlọ́run ní àyè kan bẹ nínú náà jahannam wá ìlú lórúkọ rẹ̀ lílí mọ́sọ́lín àwọn akírun ni wọ́n wà mẹ́ alladhina wọn sọ láti ń sa àwọn tí wọ́n máa ń lọ́run lára àwọn tí wọ́n ní àwọn tí wọ́n gbàgbéra lérí irun ni anábì ah, kan gbàgbéra ní eré irun wọ́n fẹ́ kí ráka mẹ́rin ó kí ráka méjì wọ́n wá ní àkúṣe láti sọ̀dá ṣé ìrun wọn ti di ikùn ni anábì ní kò rí bẹ́ẹ̀ anábì ní ah, òun kírun pé wọ́n ní ah, ẹ̀ kírun pé o méjì lẹ́sẹ̀ kí ni lẹ́kí anábì wá bẹ́ẹ̀ sólúyàdá yìí náà sàhábà ipe ń gbọ́ ó ní bẹ́ẹ̀ ni ẹ̀sà méjì lẹ́kí anábì wá dìde ọwọ́ akí méjì tó kù sallallahu alaihi wasallam ó kí méjì tó kù padà anábì wá ṣe bàdí bàdí kí ló wá sálámà padà tàbá ní àwọn tó ń gbàgbéra lérí ìrun láyà yẹn tú torí tí wọ́n tún fún àgbàtà àwọn kéwú kéèké nù yẹ mọ́ gbàgbéra lérí ìrun tó bá ti gbàgbé wáyìlò àyè kan nínú ná ẹ̀yìn lọ́lọ́wọ́ kò bẹ́ o àníbi náà ti wá gbàgbé kí lọ́ọ́ fa kàbúlẹ̀ àti bàdí nínú ẹ̀sìn tó ju tàbá ṣe kíni tàbá gbàgbé lọ àmọ́ kò ní jẹ́ gbogbo àlá lọ́mọ ṣe kíni lọ́mọ gbàgbé torí bọ́ bá ṣe gbàgbéra sí lérí bọ́bá ṣe rántí ọlọ́run bá nínú ọ̀run nínú rẹ̀ ó sì ṣe kí ni ó ṣe wọ́n súnwọ́n sí ìtumọ̀ ilé àwọn sọ̀hábà ní àwọn tó jẹ́ pé wọn ò ní kírun àyílà ìrun zúrì ó dìgbà tí a sì bá ṣe kí ni tó bá tó tí wọn ò sì rí ìdíwọ́ kan tẹ́sìn faramọ́ ó sùn sìn ẹ̀sìn faramọ́ àsìkò tó bá ti jìnnà lókì ó wà ní mọ́tò ọ̀rọ̀ gbọ́dá sí ò lè bọ́lẹ̀ ò ń travel àsìkò tó bá ti bọ́lẹ̀ náà lókì wọ́n di ọlọ́wọ́lẹ́sẹ̀ ọlọ́sọ níbẹ̀ àsìkò tó bá tó ọlẹ́ lọ́sẹ̀ kí ni lókè àmọ́ ìwọ wá ń sọ pé wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀kan nínú àwọn inú àwọn ẹni rẹ̀ ó ní àáké ìlòun fi máa ń ṣẹ́gi iná ìníṣẹ́ tóun fi ń jẹun tóun bá gbé àáké sókè báyìí tí wọ́n bá ní Allahu akbar Allahu akbar hayya ala sala tóun gbọ́ ó ní ojú ọmọ tìun tóun láàrin òun àti ọlọ́run kóun ó tún wá gé èyí tóun fẹ́ géun òun ó ju àkélẹ̀ ni wọ́n gba mọ́sálásí lọ ẹ̀lẹ̀ ráfà súnà kan láyé tí wọ́n pè á wọ́n ń dá àwọn alájà lóhùn lọ́wọ́ wọ́n ní ká máa kírun lọ ẹ̀lẹ̀ ráfà súnà ẹ̀ wọ́n ni wọ́n wà ní mítìn lọ́wọ́ wọ́n ní ẹ máa kírun sọ ìrun ju tí ẹ̀ ń ṣe lọ básùkò òun bá ti tó gbogbo tẹ́ máa tẹ́ stop rẹ̀ ni any occasion bá wà láyé yìí ìyàwó ni ìkómọ ni mítìn ni básùkò òun bá ti tó ẹ máa rántí ayá yìí kọlọmọsọwà lọmọ náà wọlé agbára ọlọ́wọ́ bá wa wọ́n pe al'amal allati tunji minan nar àwọn iṣẹ́ tẹ̀yẹ̀ máa ń ṣe tọ́lọ́mọ fi ń láyàn nínú ná èyí tó ga jù ń bẹ̀ ọ́nà ní taqwallah ọlọ́ni thumma nunajji alladhina taqaw àwọn tó bá ní ìbẹ̀rù ọlọ́wọ́ bá ìbẹ̀rù ọlọ́run lákọ́kọ́ ọmọ béèrè tó bá ti fẹ́ wọná pé ọlọ́run fún mi ní bẹ̀rù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlìbáàkì mìíràn káṣíyàtìlá kéèyàn ọmọ sinafila àbíkọ́ ọmọ sasikar kọ́ wá bu ẹkún láàrin wa àtọ́lọ́hún kìí ṣe láàrin àwọn èèyàn o ó lè wá láàrin àwọn èèyàn náà nígbà míì téèyàn bá rárá gbé sí mọ́ àmẹ́yìn tí wọ́n ń wí ń bẹ̀ pé láàrin wa àtọ́lọ́hún lóru ó dárúkọ ọlọ́run títí omi sì jáde lójú rẹ̀ la subuhu kudus rabbul malaikati wa ruh astaghfirullah wa tubu ilayh wọ́n mọ̀ náti àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ astaghfirullah wa tubu ilayh omi wá bọ́lẹ̀ anabi wa muhammad sallam anabi la yalidu naro rajulun baka min khashyatillah gbogbo ẹni tọ́lọ̀ ń bá sànú tí omi bá ń bọ́ lójú ẹ̀ látara ìrántí ọlọ́run ọba ọlọ́run ó ṣe ara náà léèwọ̀ fún náà ọlọ́run lẹ́yìn náà ìrun jama kí n sì máa bá Allahu akbar alákọ̀ọ́kọ́ anabi dẹni tó bá kírun ní forty days forty days Allahu Akbar alákọ̀ọ́kọ́ sì bọ́ fún wọ́n kọ orúkọ rẹ̀ sínú àwọn tí wọ́n ti bọ́ pábọ́sẹ̀ nínú iná ọlọ́run àti nínú mọ̀náfìkì mọ̀náfìkì ẹ̀sìn wọ́n yóò kọ̀ rẹ̀ kú mẹ́ kìí ṣe mọ̀náfìkì má èyàn kí wọn àṣùbà jama fún forty days eléyìí ni àwọn èèyàn mi ẹ̀sà ti mọ àwọn èèyàn mi ọlọ́run bá fi wọ́n mọ̀nà ẹ̀yìn ní dákẹ́rẹ́ rí wọn títí tá ìpàdé ọlọ́ àfi tí wọ́n bá yí padà torí mo fẹ́ràn wọn pọ̀ nítorí tọlọ́run torí tọ́ fẹ́ ṣe tọlọ́run tó bá sọnù ó yẹ ká fẹ́ràn rẹ̀ àwa kórìíra rẹ̀ lérí wọ́n wá jáde nílé yóò ní òun fẹ́ lọ lè kí jàmá fún 40 days ní ìlú tóun lọ torí ẹ̀ fi dá àtìyàwó lẹ̀ ṣe ànábì ní kásẹ̀ jáde ká tó kí àbí ń sọ fún wa pé ládùúgbò wa tàà ti ń kíná kágbìyànjú pé à ń bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ ọlọ́mbà ní fi wọ́n mọ̀nà àtàwọn nínú tí máa múyàn wọ aljanna tí èjì yẹn wọ náà òun náà ni asọ́dáka kí yẹn mọ̀ sí sàárà púpọ̀ sàárà anábì ní tẹ́kùn náà wọláwọ́ bí ṣíkì támùrà anábì ní ẹ máa sin sàárà o ẹ máa sin sàárà o kọ́dà bọ́ jẹ́ ẹ̀là kan nínú làbídùn déètì tá a fi ń sínú yẹn ẹ̀là kan ń bẹ̀ nípa rẹ̀ bá ká kó o sì rà á mọ́là ọ̀yá fún mi ní làbídùn ní twenty naira mẹ́ọ̀ mẹ́jọ ní òkú fún ọ àbí mẹ́fà kọ́ wa mẹ́yọ̀ kan bẹ̀ kọ́ wa la kọ́ wa fún ẹnìkan tó fẹ́ jẹun pé ọlọ́run ò mọ́sàfin làmínú ná ànábì ni ẹ máa ṣe é nígbà èèyàn bá fi yẹn ẹ̀la làbídùn tó fi ṣéfà rẹ̀ nínú ná ẹni bá wá fún yàn lóúnjẹ tó sànú yàn kọ́ nínú ẹ̀ òun náà ni kéèyàn máa kíráka mẹ́rin katókí zuri àti ráka mẹ́rin ní ẹ̀yìn zuri anábìlẹ́ni ti bá ń kí bẹ́ẹ̀ húrin mamina nà ọlọ́run níjọ wọ náà nínú ẹ̀ ni kéèyàn máa fáwọn èèyàn ló kan ò ní kan ò ní sún àfi kò ló ń jẹ sínú rẹ ni pé ma salakakum fi sakọr kí ló gbé yín dé nínú sakọr kọ́ọ̀lù lam nakun minal musallin wọ́n nítorí pé àìkírun ni wọ́n lam nakun nut'imul miskin àyè sì fún àwọn èèyàn tẹ́bi ń pa àyè fún wọn lóúnjẹ nítorí oúnjẹ náà láfi gbáyé nínú ẹ̀ wọ́n ni kéèyàn má le jù kéèyàn má jẹ́ sọ́jà go sọ́jà kọ́ níbi iṣẹ́ báyìí bmd bá ti yọ ọlọ́kan báyìí gbígbà tí ara san lẹ́mí gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ọ̀gá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá rí ọwá ń ká sí pé ẹni yìí ni ọ ọmọ náà ni ọ ìyàwó rẹ kó tó fi spoon sí eré kọ́ọ̀pù tí báyìí yóò sì ti bọ́ lẹ́lẹ́mẹ́ta kí ló dé wọ́n ní à ah, <laughs> tó gbájú má le líle wọn ràn ọ́ lọ́wọ́ ọlọ́ni walaw kunta faddan ọlọ́ni rà nábì tẹ́ le bá lè kókó ní tó lé tójú ẹ lé galidal qalbi tẹ́mi ẹni àtúnlé lanfaddu min hawlik ó nírọ́ nìkan ká tí ó súnmọ́ ọlọ́run ọ̀dádá máa mọ́ mi èèyàn kan máa gbé pẹ̀lú èèyàn tó bá lè yẹ́wà ní òun ní principle and principle ọ̀rọ̀ oh, prínsípù tí ó ti ọwọ́ nù nálẹ̀ èyí wọ́n wá pé kò rí ní tí ọ̀dá kọ dákẹ́ là ń sọ àmọ́ ò ní le àrọ̀súlù wà báyìí àrọ̀súlù wà ní mọ́sálásí asad àti hussein ó sì gun ànábì lẹ́yìn ànábì sì máa gbé wọn lọ nígbà tí ẹsìn bá ń lọ asad àti hussein arákùnrin kan dé bá ànábì mùsùlùmí anabi man kana sahalan ayyina layyina ẹni táwọn ẹ̀mà súnmọ́ táwọn aládí wà lé wọ́n wà lé ẹ̀mẹ́ ló sì balẹ̀ alhamdulillah ẹni wọ́n wà lé alhamdulillah <laughs> àwọn aládí àǹkọ́ pé wọ́n fẹ́ rí wọn wọ́n wà lé ẹni sọ́rọ̀ alhamdulillah yóò kọ̀kọ́ mọ́ dúpẹ́ in tó fẹ́ gbàgán kò tíì ni anabi náà jọ alkiyama lẹ́yìn náà ẹni tọ́lọ́run bá kádàrá ikú ọmọ mẹ́ta kú fún ẹni Ọlọ́run bá kádàrá ayé tọrọ rẹ̀ àmọ́ ẹni tọ́lọ́run bá lọ́wọ́ àánú kádàrá tó wá bẹ́ẹ̀ ọwọ́ kàkínní kejì kẹta anábì ni Ọlọ́run ṣe ara arákùnrin yẹn àbárábìnrin yẹn Ọlọ́run ṣe ilé ìwọ̀ fún náà lẹ́yìn náà ààwẹ̀ gbígbà ààwẹ̀ gbígbà anábì ni yóò máa dín lọ́wọ́ tẹ́ẹ̀fì òun yóò jẹ́ bí akàbà àbíbò ní wọ́n fẹ́ pè yóò jẹ́ bí gàgá ànábì ni yóò jẹ́ bí gàgá tí ó dín lọ́wọ́ tẹ̀ fi ní wọ́ná ẹni bá ń gbàwẹ̀ àlàmísù dáadáa àtijọ́ mande àtàwọn àwẹ̀ súnnamin àti Ramadan kọlọmọsẹ̀ sanuwa ẹnìkan béèrè béèrè kan jóni nípa asuhabul araf àwọn tó jẹ́ pé wọ́n wà ní òkè araf àwọn èyí sọ ma alìjẹ́nà wọ́n èyí sọ ma iná wọ́n wà ní orí òkè kan tí wọ́n ń pè ní Araf ọlọ́run bá ma wá pẹ̀tọ̀ ẹwà àwọn ọmọ àlìjánà àwọn náà ń gbádùn yìí o ẹ̀tún wà akóòsì náà ẹwà àwọn ọmọ náà àwọn nìyà ń jẹun o àwọn eléyìí tí ìmọ̀bí tọ́rọ wọn já sí àwọn ni wọ́n ń pè ní asuhabul Araf bí asuhabul kahaf asuhabul Araf orí òkè tí wọ́n dúró sí ní jẹ́ Araf wọ́n láwọn tàwí alladhina istawati hasanatun wa sayyi'atun àwọn tó jẹ́ pé iṣẹ́ rere wọn àti iṣẹ́ ẹbú wọn 50-50 ni wọn ò tí dọmọ aná wọn ò sì tí dọmọ alìjánà wọn wà dúó bẹ́ẹ̀ wa baynahuma hijab ọlọ́run láàfin gàgádì wọn àníjú wọn lọ náà àtìlẹ́jú wọn lọ alìjánà wa ala al-a'rafi rijalun yarifuna kullan bisimahum wọn ma wá wo àwọn ọmọ alìjánà lọ́kàn wọn ma wo lọ́kàn wọ́n sì dá wọn mà bí wọ́n ṣe wò wọ́n yẹn kí ni wọ́n fi mà wọ́n wọ́n fi àlámà sùjúdù wọ́n mà fi mà wọ́n wà náà da wa sahabal janna wọ́n mà wá pé àwọn ọmọ pé ẹ̀yọ́ ọmọ àlìjánná alaykum a àláfíà ọlọ́nkọ́ máa bá yín o ọ̀rọ̀ yín mà ti yanjú ọ̀rọ̀ yín mà ti yanjú lam yadkhuluha àmọ́ àwọn tí wọ́n ń kí àwọn yẹn pé ọ̀rọ̀ wọn yanjú yìí àwọn èèwọ̀ bẹ́ẹ̀ wàhún yẹtò máa ń ìsì wú àwọn náà kan wọbẹ̀ fàyídà sórifátì abùsọ́ọ̀rù hùm tìlẹ̀kọ́ asuhabi nàr á ní a sáwọn yẹn lẹ́rí ẹ wá pósì náà wọ́n tún wá sí kíni wọ́n wà pósì kọ́ọ̀lù rọ̀bánà tí wọ́n bá rí àwọn èèyàn núyà ikú wọ́ ọlọ́wọ́ bá wà ó látàjà alínà máa lè káwọ́ mi zọ́ọ̀lìmí mọ́ fi wá sínú àwọn alábòsí yòó ọlọ́run mọ́ fi wá síbí o wọ́n ma wá ṣe àdúrà ní kíkà ọlọ́run la taj'alna ma'al qawmi zalimin kí ni ọyọ̀ wọn kú nínú wàhálà tí wọ́n wáyé kí ni jama kí ni kí ni jama ẹ́ àdúrà <laughs> àdúrà àdúrà nínú atharu kan wọ́n ní ẹnìkan òun ní ládàá ẹyọ kan péré ẹnìkan ti ní 99 kò tí wọ cut off tó fi ṣe kíni percentage tó fi wọ àlìjánà ó ní 99 ọkọ̀ ẹyọ kan ẹnìkan náà wà ní ládàá ẹyọ kan tiẹ̀ òun ti mọ̀ pé ọmọ náà ní lòun àwọn méjèèjì wọ́n wá bẹ̀rẹ̀ sí máa lọ inú náà tó tọ̀ ẹ máa wọná lọ nínú atharu Allahu alam bí sọ́hàtì ẹnìkan nínú àwọn nínú àwọn ẹni rẹ̀ wọ́n ní ẹni tó ní ládàá ẹyọ kan yẹn ọwọ́ wo ní 99 pé ah nígbà tó jẹ́ pé ìwọ nídìí ẹyọ kan péré èmi sì lẹ́yọ kan yẹn lọ́wọ́ ẹyọ kan tí mo sì níyò gbé wọ àlìjánà tí n bá wá fún wọn sí ìwọ ọ̀dọ̀ ọmọ àlìjánà èmi ò ọmọ nánà kúkú ni òun tẹ́lẹ̀ wọn lọba wọn ni wọtabarra habi asanatin wahida lọba ni ẹ bá mi fi ládẹ ẹyọ kan yìí ẹ bá fi sínú fáìlì gbogbo kó lè dọ́mọ́ aljanna kí ni o lè dọ́mọ ibi tó fẹ́ wọ̀ wọ́n ni pẹ̀lú náàdì mọ̀náàdì wọ́n ni ọlọ́wọ́ bọ́ wa pariwo látòkè ọlọ́wọ́ sọ̀rọ̀ man yajudu ala al-ardi wa ana jawadul karim ta ní ń tọrẹ lérí ilẹ̀ yẹn ta ní ń fún yàn ní nǹkan yọ̀kan tó ní ta ló gbé ẹ̀mí tọmọlàkejì lékè ẹ̀mí tiẹ̀ ta ní ń tarú ọrẹ báyẹn èmi ọlọ́ọ̀ni máa ń taró orin báyìí àwọn ọ̀lẹ́kọ̀ọ́ wa sọ pé lágbájá ọmọ lágbájá ni wọ́n lọ́lọ́wọ́n ní ẹ sọ fún khudh sahibaka fadkhul al-janna ọ̀yà mú ọ̀rẹ́ rẹ ẹ̀yin méjèèjì ẹ̀ máa wọnú al-janna lọ ọlọ́mọsá sí wa lọ́mọ al-janna àwọn asáàbù aráfùtà wíyí wọ́n lọ́lọ́wọ́n bá padà wá síjú àníwò wọn yóò padà wá sọ wọ́n dọ́mọ al-janna ọlọ́mọsá sí wa lọ́mọ al-janna ọlọ́mọsá sí wa ìwà táwù táàfi dọ́mà náà ọlọ́mọdé alẹ́wò gbogbo ṣe táàfi táàfi dọ́mà jẹ́ náà ọlọ́mọdé sí rọrùn fún wa fashtakfirullah innahu huwal ghafurur rahim subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa